jùmọ̀ṣe jùmọ̀ṣe jùmọ̀ṣe jùmọ̀ṣe means do together jùmọ̀ṣe means do together wọ́n jùmọ̀ lọ sí ilé baálẹ̀ wọ́n jùmọ̀ lọ sí ilé baálé